epistẹ́lì kínní ti paul apostẹ́lì sí timoteo orí kínní. pọ́ọ̀lù àpọ́stélì kristi jésù gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run olùgbàlà wa àti kristi jésù ìrètí wa sí timoteo ọmọ mi tòótọ́ nínú ìgbàgbọ́ oore ọ̀fẹ́ àánú àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti Kristi Jésù Olúwa wa. Bí mo ti gbà ọ́ níyànjú láti jókòó ní Éfésù nígbà tí mò ń lọ sí Makedonia kí ìwọ kí o lè pàṣẹ fún àwọn kan kí wọn kí ó má ṣe kọ́ni ní ẹ̀kọ́ mìíràn kí wọ́n má sì ṣe fiyè sí àwọn ìtàn lásán àti ti ìran tí kò ní òpin èyí tí máa mú ìjiyàn wá nípa iṣẹ́ ìríjú Ọlọ́run tí ń bẹ nínú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni mo ṣe nísinsìnyí ṣùgbọ́n òpin àṣẹ náà ni ìfẹ́ láti ọkàn mímọ́ àti ẹ̀rí ọkàn rere àti ìgbàgbọ́ àìṣẹ̀tàn wà láti inú èyí tí àwọn ẹlòmíràn ti yapa kúrò tí wọ́n sì yà sápá kan sí ọ̀rọ̀ asán wọ́n ń fẹ́ ṣe olùkọ́ òfin òye ohun tí wọ́n ń wí kò yé wọn tàbí ti ohun tí wọ́n ń tẹnu mọ́ ṣùgbọ́n àwa mọ̀ pé òfin dára bí ènìyàn bá lò ó bí a ti lo òfin bí a ti mọ èyí pé a kò ṣe òfin fún olódodo bí kò ṣe fún àwọn aláìlófin àti àwọn aláìgbọràn fún àwọn aláìwà bí ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀ fún àwọn aláìmọ́ àti àwọn ẹlẹ́gàn fún àwọn apababa àti àwọn apa ìyá fún àwọn apànìyàn fún àwọn àgbèrè fún àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ fún àwọn ají ènìyàn tà fún àwọn èké fún àwọn abúra èké àti bí ohun mìíràn bá sì wà tí ó lòdì sí ẹ̀kọ́ tí ó yè kooro gẹ́gẹ́ bí ìrere ti ògo Ọlọ́run olùbùkún tí a fi sí ìtọ́jú mi mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi ní agbára àní Kristi Jésù Olúwa wa nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mi sí iṣẹ́ rẹ̀ bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí àti onínúnibíni àti eléwu ènìyàn ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é ní àìmọ̀ nínú àìgbàgbọ́ oore ọ̀fẹ́ olúwa wá sí ìpọ̀rí kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ ní Kristi Jésù òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe rí àánú gbà pé lára mi bí olórí ni kí Jésù Kristi fi gbogbo ìpamọ́ra rẹ̀ hàn bí àpẹẹrẹ fún àwọn tí yóò gbà á gbọ́ sí ìyè àìnípẹ̀kun nígbà ìkẹyìn ǹjẹ́ fún ọba ayérayé àìdíbàjẹ́ àìrí ọlọ́run kan ṣoṣo ni ọlá àti ògo wà fún láé àti láéláé àmín àṣẹ yìí ni mo pa fún ọ tìmọ́tíù ọmọ mi gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ wọn nì tí ó ti ṣáájú lórí rẹ pé nípa wọn kí ìwọ kí ó lè máa ja ogun rere máa ní ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere. Re èyí tí àwọn ẹlòmíràn tanù kúrò lọ́dọ̀ wọn tí wọ́n sì rí ọkọ̀ ìgbàgbọ́ wọn. nínú àwọn ẹni tí Himeneu àti Alexanderu wà àwọn tí mo ti fi lé Sátánì lọ́wọ́ kí a lè kọ́ wọn kí wọn kí ó má sọ̀rọ̀ òdì mọ́.